الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات الحمد لله على كل حال الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته أكو جمعة أكو سيلادة ọlọ́mọba tó ní àánú lọ́dọ̀ yóò sì àánú ẹnu kọ̀ọ̀kan wa a máa gbéyẹ̀wò lówóró yìí pẹ̀lú àánú ọlọ́run nípa ṣúrúbùlù khamri ìmọ̀ àmọ́tí ẹ̀yìn èèyàn mi ẹ máa wọ pé àà ilé ìta fi gbé ọ̀rọ̀ máa mú ti wá lákòókò yìí aláàkọ́ béèrè tẹ bá béèrè béèrè ọ̀dà abẹ́ntòótọ́ ẹ̀rù tí ń bà mí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lájọ ń gbààwẹ̀ báyìí wọ́n ti pa ọtí sí òru láti bẹ̀rẹ̀ Ramadan ṣùgbọ́n a wọ́n ti máa wo pé ká lẹ́yìn òní àwẹ̀ kù méjì tàbí kù mẹ́ta kódà wọ́n ti máa bẹ̀ lọ́nà pé ọlọ́run má jẹ́ okun mẹ́ta o jìnnà ní kókó kó wọn bọ́ sí ilé ọtí padà tàbí kó wọn máa mutí òun lọ padà la ilaha illallah hasbunallahu wa ni'mal wakeel tọ́lọ̀ bá ní pé kọ́ gbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a yìí tọ́lọ̀ bá lọ níbi ọtí orí ńlá ni o orí ńlá ni o tọ́lọ̀ bá lọ kó ń bẹ́ o ọjọ́ ọmọdé àbọ̀jọ́ gbàlagbà ojóbìnrin àbọ̀jọ́ ẹ̀kọ́ àbọ̀jọ́ ibi yòówù tó rí ọ wà iṣẹ́ yòówù tó rí ọ máa ṣe tó o bá mu ti tẹ́lẹ̀ tó sì jẹ́ mùsùlùmí kódà bí ṣe mùsùlùmí gan gbáwọn ọba ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí bẹ́ẹ̀ lọ́n bá lè ní owó lò fún ọ ṣorúbọ̀ lọ́kọ̀mọ̀rì ìmọ̀ àmọ́ ọtí ìyá àbàjẹ́ ni ohun ìwà àbàjẹ́ ní pápá ìwà abú hánráhùn ni kódà ó ti di ìwà abú lákòókò yìí débi pé wọn a máa pè é lóòkọ kíyèsí tiẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé inú àdìsí kan tí àfa Abu Malik al-Ash'ari gbà wá tó sì ń bẹ nínú tarikh imam bukhari àti musnad imam ahmad àti musannaf ibn abi shayba anabi muhammad sallallahu alaihi wasallam pé la yashrabanna an-nasu min ummati àwọn èèyàn náà ọmọ lẹ́yìn mi wọ́n máa mutí àwọn èèyàn nínú àwọn nínú àwọn àwọn èèyàn nínú àwọn ọmọ lẹ́yìn mi wọ́n máa mutí ṣùgbọ́n nẹ́ẹ̀sù mi ni mọ́tì lè kọ́mọ́rà àwọn èèyàn nínú àwọn ọjọ́ mi wọ́n máa mutí yusamuna ha bigori ismiha wọ́n máa wá pé ìlú ọkọ̀ èyí tí èsè orúkọ tí wọ́n mọ̀ sí tẹ́lẹ̀ ẹ̀bọ́kọ́ tí là ń pè àríkọ́ wà níbi Muhammad sallallahu alaihi wasallam yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ bẹ̀kẹ̀tẹ̀ ni ọwọ́ fẹ́ dàbí kásìkò tiwa yìí gan-an àti ìsìn wa ṣiṣẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni wọ́n ń pe ọtí lónìí tí ó sì máa wu etí gbọ́ kódà nù lábá gan wọn máa pè é ní al-mashrubatu ruhiyya ọtí èyí tó sì pé í máa ń mú ọkàn ọtí a mú ọkàn tútù ọtí tí máa ń ṣe ọkàn yẹ́rìyẹ́rì wọ́n a máa pè é ní amárúgbó takébé wọ́n a máa pè é ní ọkùnrin ogun orúkọ tó pọ̀ ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá tí wá náà bí ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni wọ́n ń pè é wọ́n a máa pè é láwọn oko onírin àrán ọtí ẹlẹ́rìn dòdò àwọn ọlọ́lá ni wọ́n mú ọtí tí máa ń sọ yẹn di gbajúmọ̀ wọ́n a máa pè àwọn orúkọ ọtí lọ́pọ̀lọpọ̀ àwọn orúkọ èyí tó ṣe pé wọ́n sọ lónìí anábíà muhammad sallallahu alaihi wasallam ó ti sọ fún wa kìí ṣe títọ́ ẹ̀ṣọ̀rọ̀bá nínú nẹ́sùn mi ni mo ti lè khamra ìsàmúnà àbí gẹ̀rẹ̀ ismiha àwọn èèyàn nínú àwọn ọmọlẹ́yìn mi wọ́n máa mọ ọtí o wọ́n sì máa pè lóko tí èsì tiẹ̀ ìbára náà rí lónìí èyí tí ń pè ní tẹ́rítẹ́rì èyí tí ń pè ní bíà èyí tí ń pè ní wúdà èyí tí ń pè ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn okọ̀ táwọn tí èmi ẹ̀yìn tẹ̀ múlẹ̀ mọ́ ẹ máa wọ àwọn tí olèmí ń dákọ̀ yìí bóyá àwọn àgbà ọtí tún nìyí tó ń dákọ̀ yìí àwọn míì tún ti dé tó ṣe pé wọ́n tún ti ṣe tó tún fi yàtọ̀ sí gbogbo àwọn ìtẹ́mi tó ń dákọ̀ yìí àwọn ìtẹ́mi ń dákọ̀ yìí àwọn agbọ́júbá ni agbọ́júbá gúdà ni agbọ́júbá bíà ni agbọ́júbá tẹ́rítẹ́rì ni agbọ́júbá tọ́ọ̀fì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọtí yìí bí wọ́n ṣe é dì sí àmọ́ wọ́n tó dámi lójú gbọ́n sáwọn pé wọ́n wọ́n máa ṣe trọ́fì wọ́n máa ṣe bíà wọ́n máa ṣe eh, gúdà àwọn eléyìí ó dàbí pé ẹ̀sìn máa rí wo rẹ̀ láwùjọ níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam ìwọ̀n ìgbọ̀n tó wí yìí ìfọwọ́ pé ọtí ó wọ́n máa pè lóòkọ tí ìsìn tí ẹ̀ ọtí káánẹ́tì mọ̀ ojúdá kọbílà islam ká lè mọ̀ pé ẹ̀mí ọtí ti pẹ́ ń bẹ síwájú kí islam tó dé o kọ́lọ́mù bó tó gbá níbi ìdè tó jíṣẹ́ wàṣàwábà hal muslimuna kọbílà ń tó ọ̀rọ̀ màálà àádé nàbí sọ́làm àwọn mùsùlùmí sì mú kọbílà ń tó hàrẹ̀ mọ́ àlà àádé nàbí sọ́làm kó tó di pé wọ́n ṣe é léwọ̀ lójú ayé ànẹ́bì fàkáà ní ti taqaddum kalima ó ti gba wájú bí omi ni o tó máa harọ́mù al-islam màgbà tó ń ṣe ọlọ́run ọba tó rí pé báwọn yẹn ṣe mú díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ṣe léwọ̀ fún wọn áyà lọ́kọ́kọ́ wá náà al-Qur'an ọkẹ́ sọ̀rọ̀ nípa ọtí fún wa nínú suratu Nahl màgbà ọ̀yá ọlọ́run bá tẹ̀síwájú nínú suratu Baqara ó ní kò yẹ sàlónìkà ánìlọ́kọ́mùlù wal maisir wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ nípa ọtí kólífì àti tẹ́tẹ́ títa kólífì ìhìmọ̀ hitman kẹ̀rẹ́ sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ tó tóbi bẹ́ẹ̀ ọmọ ní fi wọlé nas àǹfààní sì ń bẹ fáwọn èèyàn bẹ pẹ̀lú àǹfààní pé wọ́n bá mutí àwọn tí ń ta àwọn òwò ń bẹ bàtà tẹ́tẹ́ ẹni ọba jẹ òun lè dọ̀lọ́lá ń bẹ àǹfààní bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wàá sí mọ́ ọmọ akíbáwọ̀mí nífẹ̀ẹ́ yìí máa ṣùgbọ́n o ẹ̀ṣẹ̀ ẹbẹ̀ ju àǹfààní ibẹ̀ lọ eléyìí náà ọ̀tọ́lọ́run bá kọ́ ti ṣáájú mọ́ ń bọ́ yá mọ́sálátù nìsá ìbákan náà ọlọ́run bá mọ́sálátù nìsá ọlọ́run bá balẹ̀ kí lásàrà ìgbé yẹ́yẹ́ lẹ́dí náà mọ́nà mo pẹ̀ yín alùgbàgbọ́ òdodo látẹ̀kọ́ ọbù sọ látàwọn tún sọ̀kàrọ̀ ẹ má dìbì ẹ̀rọ gbàtẹ̀ ìbá wọn rà ẹ má dìbì ẹ̀rọ gbàtẹ̀ ìbá mutí tí àwọn rà àwọn sàbí ànẹ́bí kọ̀ọ̀kan wọ́n ti gbólé yìí wọn mú tí mọ́ nígbà táwọn kan sì wò pé ah, ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún wa yìí bẹ́ẹ̀nu ká máa darí ọgbọ́n ni èyí bá ti mú abátikáṣù bá àti kásáré lọ gbé lúwa ó tó dọ̀sán yóò ti kó lójú wa èyí bá ti mú lọ́sàn-án àásìsì farada rẹ̀ táàsì kírun àlàásìr ìwọ̀n rọ̀lẹ́ àti sáré lọ gbé lúwa ó tó di mọ́gúbì yóò ti jó lára wa èyí bá tún mọ́ gúbì a sì sùúrù tàbí kí ṣáì tàbá ń ṣáì àtàrí ló gbé lọ àkótó dẹ̀sùn bá yóò ti kó lára báyìí làwọn míì ṣe ń ṣe wọ́n sì ń lo láì fún wọn lórí ẹ̀ wọ́n sì mú lọ kó tó dìpọ́ lọ́nà bá gbé àyà tí bẹnu sọ́ọ̀tù mọ́ ìdẹ̀ jáde tọ́lọ́n bọ̀bà lẹ́kẹ́ọ́lá tó ṣe ilé ìwọ̀ fún àlè ọmọ yìí pátápátá pé ọ̀rọ̀ tí ó ti dohun gbàgbé ó ti dohun tí kò gbọdọ̀ jẹ́ mọ́mọ́ mọ́ tọ́lọ́n bọ̀bà lẹ́kẹ́ọ́lá tó ṣe ilé ìwọ̀ fún àlè ọmọ yìí pátápátá ọlọ́run bá ní pé yáyá aládìní àmọ́nà wọ́n pè yín olùgbàgbọ́ òdodo innamal khamru wal maysiru wal ansabu wal azlamu rijzu min amali shaitan ẹ̀rí ọ̀dá ń pè ní ọtí tẹ́tẹ́ bákan náà ìmọ̀ afi ọfà pé nǹkan ẹ̀gbìn ni o inú sí èṣù ló sì wà fájítẹ́nibó ẹ̀jìnẹ́ sí la'allakum gbogbo iná mọ́ yorí ìdúṣe ìtọ́nà yóò kí abẹ́ iná kò múlẹ̀ àdáwà tó lè bàgùdọ́ èṣù tẹ́ ń wò yẹn yẹn máa ń dá ọ̀tá àti ìbínú lẹ̀ láàrin níbi nǹkan méjì fìlẹ̀ xọ́mọ́ máa ń dálẹ̀ bí ọtí ọ̀lẹ́mọ̀ ìṣẹ̀ níbi tẹ́tẹ́ yẹn máa ń dá ọ̀tá lẹ̀ àti ìbínú láàrin àwọn méjèèjì yìí ọ̀yẹ́ só dẹ́kọ̀ máa ń dẹ́kẹ̀ láyẹ̀ yẹn máa ń kọ́ dín láti máa retí ọlọ́run ọlọ́tí yóò kọ̀ díẹ̀ láti máa rántí ọlọ́run bákan náà ẹni tí ń ta tẹ́tẹ́ yóò kọ̀ díẹ̀ láti máa rántí ọlọ́run wà á ní sọ̀rọ̀ yóò tún máa kọ̀ díẹ̀ láti yẹ kó kẹrùn ó ń tẹ́tẹ́ ní jẹ́ ń gbá díẹ̀ sí ọlọ́tí tó ní ọba mú tán yóò máa fi làkàlàkà kò ní nílá ká ìmọ̀ tàbí kójú tiẹ̀ máa tì pé wọ́n máa gbó wọn ti lẹ́nu mi kò ní jẹ́ ọ̀rọ̀ kẹrùn fàhálẹ́ ń tó mú tàhó ṣé wàá jáwọ́ bí inú sọ́ọ̀tù mọ́ ìdàláyà 1991 Quran five verse ninety to ninety one fàdéyà Umar báyìí ni ànábì àwọn sàṣà ti pé Umar fàkóyà ti àdé ọwọ́ àkáyà yìí fún fàkọ́lá ìntàhìnà ìntàhìnà ọwọ́ ni látara bẹ́ẹ̀ àtijáwọ́ àtijáwọ́ àtijáwọ́ inú Umar dùn torí pé gbogbo báwọn àyà ìṣe ń sọ̀kalẹ̀ kò tí ì tẹ́ Umar lọ́rùn àyà àkọ́kọ́ tó kọ́ nípa ọtí tó yẹ pé gbogbo ẹ̀ ló mọ̀ pé mọ́lùkọ̀ báyìí sì ni pé ìyá àwọn ìbàjẹ́ ni bọ́ sọ̀kalẹ̀ so ó mọ̀ bọ̀ sọ kẹta lórí rẹ̀ lẹ́hánà lọ kọmúrọ́ tájò làákì nígbà táyé ẹlẹ́kejì sàkẹlẹ̀ ọ̀rọ̀ ìgbà ọtí máa ń dí làákàyè ni ni wọ́n máa dèbè ẹ̀rùn tí wọ́n bá ti ọmọ bayanin ṣàfihà ẹ̀ ọlọ́run bá dákun ṣàlàyé ọtí kò clear bí ọ̀rọ̀ yìí ń já lọ yìí ká má mọ̀ mọ́ ni ẹlọ́run bàbá padà sọ ayé àṣọ àti máyídà yìí kalẹ̀ ó jẹ́ kí wọ́n rọ̀ sọ pé ìntàhìnà ìntàhìnà àti jáwọ́ àti jáwọ́ ẹ̀yìn ìyẹn mi ọ̀rọ̀ ilẹ̀ na sọ ti sáà nínú àwọn àmì páyé ń parẹ́ lọ nínú àmì páyé ń parẹ́ lọ àyíjúrò farada àìlù òun náà ni pé wọ́n ka ìmọ̀ kó lẹ̀ òye ìdí àrọ̀ lè jáhálò àìmọ̀ kí gbòde yóò ọmọ o àwọn èèyàn máa ma àsopọ̀ ayé ni àwọn èèyàn máa ayé lọ ayé wa o. àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo alẹ́kọ́mùrù wà báyà lọ́nà àríyìn ọtí tẹ́ ń wò yìí hmm, ìgún ńlá ni ìgún tó tóbi ni ọlọ́mọjà bá wọn débẹ̀ èyí tẹ́ mú ọlọ́dàwùjẹ lè jáwọ́ o ìyàwó mọ̀lẹ́ kọ̀ọ̀bá yìí kódà ìyá àbàjẹ́ ni máa ń jẹ́ kí ìbàjẹ́ wọ́ yẹn lẹ́wọ̀ bí agbádá nínú àdéhùn kẹjá fa Usman tọ́ba àgbà azọ́dà níbi àwọn sọ́lá àlọ́sọ́lá àwọn míín sàlàyé pé mọ̀kúfà la Usman tòun nìgẹ̀ ló sọ̀rọ̀ yìí pé kìí ṣe ànẹ́bì iná ni ọ sọ̀rọ̀ yìí gangan sọ̀rọ̀ àwọn míì wí bẹ́ẹ̀ wọ́n ní pé èyí tẹ́ni gbọ́dọ̀ kọ́ mọ́rọ̀ ẹ̀jìnlẹ̀ sọ́tí o fàyín ní ha ọmọ lọ́kọ̀ báyìí torí pé ìyá àbàjẹ́ ni iná òkà náà rọ́jùlù mímọ́ ọ̀kọ́lá ọ̀kọ́bìlákọ́m tàn ábàdà arákùnrin kan bẹ tó ti lọ ṣáájú yín nínú àwọn tó ti lọ ṣáájú yín olùṣèjọsìn ní ṣèjọsìn fàlàkọ́tù ìmọ̀ra àtọ̀nùgọ̀wì jà báyìí ni obìnrin alágbèrè kan ọba wo bí òun sì dín àwọ̀ fàárí sàlàtì ilé ìjà ìyàtà ọba rìn ọmọ ọ̀dọ́ rẹ̀ kan sí arábìnrin yẹn rìn ọmọ ọ̀dọ́ rẹ̀ kan sí olùjọsìn fọlọ́run báyìí ọkọ àlàtìlá ọmọ ọ̀dọ́ yìí wá sọ báyìí pé ó fún olùjọsìn fọlọ́run báyìí pé ìnà ẹ̀nẹ̀dẹ̀ òun mú ká lè ṣàhádà àwọn ń pè ọkọ̀ wá bá jẹ́rìí ọ̀rọ̀ kẹ́ni fàǹtọ́lápọ̀ máa jẹ àríyá ti ha báyìí ni olùjọ́sìn fọlọ́run báyìí bá tẹ̀lé ọmọ ọ̀dọ́ rẹ̀ yìí fọ̀tọ́fẹ́kọ́tì kó lamọ̀ dákọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgọ́lọ́kọ̀tì odò rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé lọ gbogbo ìgbà tí wọ́n bá ti dé nígbà àwọn débi tí wọ́n ń títí tí wọ́n fi wá padà ráàmù dé ọ̀dọ̀ arábìnrin ìbò yìí ń da agolo ẹ̀mọ́nù ọmọ kéékèèké bẹ lọ́dọ̀ rẹ̀ bàbá àkíyà tó lọ́ ọmọ bákan náà ọtí ń bẹ lọ́dọ̀ ẹ̀ fakọ́ àlẹ́tì obìnrin wá sọ obìnrin alágbèrè wá sọ pé ní wọ̀lọ́ mi tó ń wo ìmọ̀fọ́lọ́n bá bọ́ra mọ́ da áùtúkà lè ṣàhádà ní ìpẹ́ pẹ́kọ̀ wá jẹ́rìí o ọ̀lákíndà áùtúkà lè tẹ́kọ̀ àlẹ́yà mo pè ọ́ fún ni pé wàá bá mi ṣàgbèrè wàá bá mi ṣèṣekúṣe tó a bá ti wọ́pọ̀ lè ṣe àwòtẹ́sọ́ bá mi ní hádé ilẹ̀ khamra kàṣán bíbẹ̀ ẹ̀kọ́ kò mu nínú kò mọ̀gò kan nínú ọtí mo ń bẹ̀ àwòtẹ́kùtù làhádà lọ́gbọ̀lá tó bá wọ́pọ̀ lè ṣe lẹ́yìn náà ẹ̀yà kọ́ pa ọmọ yìí láì kò ṣe kẹ́nu méjèèjì bíbẹ̀ ẹ̀kọ́ ohun tá a ṣe tí fi jó àṣírí ó tù ń tù ọ láṣìírí ń parọ́ mọ́ ah, àfáyíwò pé hmm, kí n bọ́ ṣàgbèrè kí n mutí kí n pọmọ ọlọ́mọ ah, ọ̀rọ̀ ó lè ó lè púpọ̀ tó pọmọ ọlọ́mọ òun náà lè ṣùgbọ́n kí n mutí rémi nìkan ní ìṣẹ́lọ́run kí n ṣàgbèrè sẹ́yìn tó dọ̀ tí wọ́n tí mo fẹ́ bá ṣàgbèrè ọmọ tí mo fẹ́ pankọ́ ṣùgbọ́n tí ṣeré mi nìkan ní mo tí òun tó jẹ́ ọmọ tí mo ṣe fàtàwà fún rẹ̀ ń gbé fàṣkìnì mi ní àádọ́lẹ̀ ọmọdé kásán tó bá jẹ́gẹ́ fún mi ń gòkè ọtí fàṣàkọ́tì ho kásán bá fún ní gòkè ọtí kan mu kọ́ọ̀lù ọmọ gòkè ọtí tọ́tán oníṣìdó ní ẹ bá ń lékún ti sin ní ilé ẹ̀dẹ́ ọmọ báyìí lọ́tí ṣe máa ń ṣe ẹ bá mú gòkè tán tó bá ṣiṣẹ́ kíṣẹ́ lára yín ẹ̀yọ́ bá ẹ̀yọ́ lẹ́yà ọ̀ àwọn ẹ̀yọ́ ọlọ́dì la ilaha illallah àṣíkèyè sí titun ó sì máa ń yí ẹ̀lá káyè nìyí tí ó máa pàlà bí ó máa da ẹni tó gbìyànjú tó ibówó pé ìdúgbò ohun tí mo yọ kan yìí ni ó mú ọbọ sí àlejò ara rẹ̀ ó ní pé zidu ni ẹ̀lẹ́kùn sí fún mi fàlàmìyẹ́rì mi àtàwọ̀kọ̀ àríyá kò lágbára tí tó fi sú òlẹ̀ kọ̀ǹtó ara rẹ̀ mọ́ tó fi súnmọ́ arábìnrin ilé ìbá lásìpọ̀ ọ̀kọ́ tẹ̀lé nẹ́sà ọmọ tí wọ́n ní wọ́n tó wò gbogbo ohun mọ́kọ́ wọn má pa ọ̀pọ̀ ọmọ náà o fún abúlábí mo sọ pé fàṣíṣẹ́ níbo lọ́kọ́ mọ́rọ̀ ẹ̀jìnlẹ̀ sọ́tí o fàyín náà wọ̀ lọ́ọ̀ torí gbogbo fi ẹ̀wọ̀ títẹ̀ wọ̀ ìmúfọ́lọ́wọ́n bá bọ́ra la yajtami'u al-imanu wa ìtìmánu rẹ̀ khamri kò lè kójọ papọ̀ lẹ́ẹ̀kan náà ìgbàgbọ́ nú ọlọ́run ọba àti kéèyàn máa mutí illa la yushiku an yukhrija ahaduhuma sahibahu àyàfi kíní tàbí kejì ọmọ tìra rẹ̀ kó ń bẹ̀ pé èmi ní ń dò ń bẹ̀ kí ni pé ìwọ kọ́ ìmí ni ọjọ́ lọ́tí èyí ń mú kẹnu méjèèjì ni ó dáa ìlà ìlà lọ́wọ́. فهي مستحيل أن يجتمع الإيمان وحب الخمر في قلب واحد أجنا kí ni onífẹ́ ọtí àti ìgbàgbọ́ ọlọ́run méjèèjì wà náà mẹ́yàn ọ̀kadà èèyàn fọwọ́ mú ẹni wọ́n bá ti nífẹ́ ọtí ó lè gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run bá gbọ́ rẹ̀ ìyẹn náà lẹ́sẹ̀ rí pé gbogbo ẹni wọ́n bá jẹ́ lọ́tí jọ fẹ́ sílẹ̀ ààwẹ̀ tí ń gbà yẹn ẹ máa rí pé ọba rẹ̀ láti ibi tí wọ́n ti ń gbà ni kò sì fẹ́ jẹ́ ní ibú òun náà bá ní tọ́ àti bá arábìlábì wà yìí náà kọ́ sàtàn bí ó ṣe tán sọ kọ́ tán bí ó ṣe tán o èyí tó ṣe pọ́pọ́lọpọ̀ máa ń tí ó máa dárò nínú ẹ̀mí pé ah tí ì bá ṣe pọ́ lọ́wọ́ ọba náà ni tani àwa fún mi nílé yìí tí ó dá ọgbọ̀n ọdún fún mi tí ì ti ní gbé nǹkan lọ́wọ́ lọ́sẹ̀ tí gbogbo ẹ̀ tó tó wọ́n mú tó ń gbé ọmọ agbẹ́ mi ì ní gbé nǹkan lọ́wọ́ àwọn àwọn tètè tẹ́wọ́ ti bá jẹ́ lọ tó tọdún Ah, ọ̀kápá àwọn ọlọ́tí bàjẹ́ ló fi jẹ́ pé ẹni tí bá mu tí tọ́ráyè fi tọ́ráyè tó gbá àwẹ̀ tó ti fọtí ilẹ̀ ní tòótọ́ oore lọ́jà sí fún gbọ́lọ́n fẹ́ fi sóore fún pé kọ́ fọtí ilẹ̀ pátápátá ṣùgbọ́n tó ọkọ̀ lè lò máa hàn ó kéré náà tí wọ́n rí sí bẹ́ẹ̀ tọ́lọ́ bá ní kí wọ́n lè wà náà tó fọtí ilẹ̀ oore ní fọ́ ò máa ń lé ìgbàgbọ́ ní àníbi nínú àti ìsìnkẹ́ nínú sọ ìbọ̀kọ́lá tí wọ́n sì tàfà bóyá ọgbà wá àníbi pẹ́lá yézu ní sáàdé ẹ̀yìn náà yézu ní wọ́wà mọ́mìn olùsìn ní olùsẹ̀sìn ní ọlọ́sìn tẹ̀sìn ní ọlọ́kọ́ yóò gbogbo dodo wàlá yézu kó ẹ̀yìn náà yézu kó wọ́wà mọ́mìn olùjalè oníjalè lásìkò tí ń jalè lọ́kọ́ yóò gbogbo dodo wàlá yézu ọgbọ̀n xọ́mùrọ̀ ẹ̀yìn náà yézu ọbùhá wọ́wà mọ́mìn ọlọ́tí ò ní máa mutí lásìkò tí ń mutí lọ́wọ́ kọ́ wájú olùgbàgbọ́ dodo yẹn pé ìgbàgbọ́ ti kó lára ẹ̀ bẹ́ẹ̀ sì ní tòótọ́ kódà afábínà bá sọ pé ìdá ṣẹ́rìbà ni mọ́mí na khamra tó lè gbàgbọ́ òdodo àrùn mọ́ ọtí yẹn ń zẹun mínú lè máa nà àkàdà ìgbàgbọ́ kò lára rẹ̀ báyìí wà ṣàbàkà ibùnà bá báyìí náà àsọ̀bíà yìí àbúlábùnà bá sì kí àwọn ọmọ níka rẹ̀ bọnú ara wọn káwa náà kọ́ ọmọ níka bọnú ara wa tó mọ àkọọ́jà ọwọ́ ayọ̀ lára ń padà ó ní bẹ́ẹ̀ yẹn ó sì kó fẹ̀yìntì bá mutí fàyìntà bá ara da ilé ìlè máa tó bá ronú pìwàdà tí òun mọ́ gbẹ̀wò yẹn padà ákàtà gbàgbọ́ yẹn padà báyìí ó ti wá kọmọ ní kàn bọnú bọnú ara wọn pé dúgbà gbogbo sì padà sára rẹ nù ó sì ṣàfihàn rẹ pé ọ̀rọ̀ yìí ò ń bọ́ lọ́dọ̀ gbogbo rẹ rọ̀ tó tí àbúrò wá sì ṣàfihàn rẹ pé òun náà gbọ́rọ̀ yìí ó sì mérí òun bọ̀ ọwọ́ àtàlàyé pé yẹn ń ṣe òun nínú rè má ìgbàgbọ́ kò lára rẹ̀ for you to allow us to eat فإن تاب وعاد يعاد إليه لمن هكذا tó bá tó bá àgbó padà sọ́dọ̀ rẹ̀ eléyìí ni bí ọ̀rọ̀ ti bí sí máa ń ṣe ọlọ́tí torí náà òwe yẹn mi ó ń bí ọ káwé bá tán ọtí ilé má padà sí di ọtí mọ́ ń bí ọ ń padà sí di mọ́ bọ́n tí àfa wà nẹ́sì àti abúlábùnà bá àti ọmọ abúlábùnà máa sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbà wá wọn lánàá bí ẹmọ ń sàálà àṣà sọ pé láàánú lọ́wọ́ lọ́kọ́mọ̀rọ̀ ìgbé sí kí ọlọ́run bá kọ́ máa bá ọtí gẹ̀ẹ́gẹ́ ẹni pé ọtí òfò ni ó sì àníbi ni wíwẹ́ o ṣàríbà ẹni tí ń mutí òfò ni ó sì wọ̀sàkíyà ẹni tí ń bá ọlọ́tí fi ń bá bù pé ẹni bá ń dà tàbí ẹni bá ń ṣe sàákéyàhà olùbáwọn wọn tí ń bá wọn bò òfò ni ó ṣe ọ̀bà àhíhàhà ẹni tó pé ń ta ọtí òfò ni ó ṣe tó bá jèrè lọ́sàn kàá ti jèrè lálẹ́ bàmíjẹ́ ní ọjẹ́ túmọ̀ làánà lọ́wọ́ nìyẹn o ọmọ tààrà bẹ́ẹ̀ ni wà láwọn tí ń lọ́ra òfò làwọn ni ó ṣe wà á sírọ́hà àwọn tí ń lọ bá wọn pọ́n nípìlẹ̀ tí wọ́n sọ dọ̀tí òfò ni wọ́n ṣe wọ́n mọ̀ ẹ̀tẹ̀ sírọ́hà àtàwọn tó yí pé wọ́n bá wọn pọ́n òfò ni wọ́n ṣe o wà á mílàhà àtẹ̀ní ọba wọn gbé àwọn ọlọ́kadà kó sí o mọ́tò kàbúkàbú tàṣí bọ́ọ̀sì gbogbo ọdọọdún tọ́lẹ́ ńlọ òkè odò wọ́n lẹ́rù ọba àgbẹ̀gbẹ̀rù ọ̀wọ́n tí ni họ ní o tó bí ti họ làánà lọ wàrí ìpè kó máa jẹ́ tiẹ̀ ègún kó máa jẹ́ tiẹ̀ òfò kó máa jẹ́ tiẹ̀ lẹ́bi tó wà á nílà àtẹnudọ́ bá wọn gbé ọtí òbíjẹ́ pa gbọ́dọ̀ sọ́ra ọkọ̀ mi dákun gbẹ́rù mi wọ́n fẹ́ gbé wọn lọ bá rí pọ́tì ní ẹ́ sásẹ́yìn ni o ọjọ́ lọ́kadà kò sí ohun tó burú oúnjẹ ọ̀rọ̀ ọ̀kadà tá a bá ti mójútó àwọn ojúṣe tó yẹ ká mójúṣe ń bẹ lára àwọn tó yẹ ká mójútó tún nìyí nítorí wọ́n á fẹ́ gbé ọba rẹ̀ pọ́tí ló gbé lọ́wọ́ tàbí ó ní ẹ̀dá kan ẹ bá mi gbé kinní yìí à ọba gbé yẹn òfò ló ń ṣe níbi lórí ẹ̀ làánà lọ ìkúnkọ́ máa bá ọba àwọn ń sọ yìí ọmọ àmọ́ làtà ilé yìí kódà ibi tí wọ́n gbé lọ ọ̀dọ̀ ẹni wọ́n gbé lọ ọba ọ̀dọ̀ ẹni wọ́n gbọ́ tí lọ òfò lòun ní ó ṣe ẹ̀dá kan ẹ bá ń gbọ́ tí ìsọdọ̀ ọ̀ bá wọn mú o wọ́n kẹ̀ gbé sọ́dọ̀ rẹ̀ ní pé máa bá ń sọ kínní yìí lọ́ba dọtí à ànábì ló fò lọ́ọ́ sè wàá kí lásàmù ni à láàyè ìlàlà ìwọ ọmọ ọyọ lọtí ọkọ ọyọ lọtí ìwọ ọjẹ nìkan tí ìwé ń tọtí o ọmọ náà bá wá sí ń bẹ o ṣùgbọ́n owó rẹ̀ fi ń jẹun ànábì ló fò lẹ́ẹ̀ sè láàyè ìlàlà àti àwọn tí wọ́n kó sídìí ọtí pọ̀ téèyàn bá wá mọ̀ ṣé gbogbo eléyìí wọn wá jẹ́ nìkan tí pé èèyàn wá sọ̀dáwàdà tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọtí hmm, kì í sojú tó kéré èèyàn gbọ́dọ̀ fi wò ó ojú tó fẹ́ ni o òun pọ̀lọpọ̀ làákínní àkísáwà ní ẹ̀sìn láyé àlámọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wọn kà á sí wọn lákàkún ẹ̀ ọlọ́run jẹ́ alákàkún rẹ o ọlọ́run jẹ́ alákàkún rẹ o ẹnìkan àfáà ọmọ ọmọdé kàtọ́ wọn lárakùnrin kan tó jẹ́ níbi àwọn sọ́lọ́wọ́n kókọ̀ ní Abdullah ọ̀kánà yìí lákọ̀bù ṣe máa ra wọ́n a máa pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀kánà yóò dé ṣe kò ọ̀sọ̀rọ̀ sọ́lọ́m wọ́n máa ń fi àníbì ọmọ sàrán sí ẹ̀yẹ ọ̀kánà bí ọ̀sán kọ̀lù jàládà ó fi ṣàhàn àníbì wá lù látàkù ọtí àwọn ti yàbí ìyá ọmọ wọ́n bá mu wá ń jọ kẹfà ọmọ bí i ìfẹjọ lìdà wọ́n bá mu wá wọ́n bá lù ọ̀kọ́ ọlọ́run bá làánà rẹ̀ mọ́ àkàtà ọmọ yóò tàbí gbogbo ìgbà ni wọ́n máa mú wá lọ́mọ sọmi ànàbí rẹ̀ sọlọ́mọ ìbára pátá níbi gbọ́ ọ̀rọ̀ níbi ọ̀là ọmọ làánà hù ànàbí sọ pé mọ́ọ́dà kọ́ọ̀l kí lẹ́nu yẹn sọ kọ́ọ̀l níbi wọn sọ wáyé pé látẹ̀lẹ̀ àánú hù yẹn máa láàánú rẹ̀ o ló jẹ́ pé kì í ṣe pé bàbá ọlọ́tí ọmọ àṣọ má àlémtò iná oyò ìbòlò àwọ̀sọ́lá ọtí ló kẹfẹ́ bá yí ẹ̀jẹ́ ni ìmọ̀ ní kẹfẹ́ ju pé ó nífẹ̀ẹ́ ọlọ́run bàtú jíṣẹ́ rẹ lọ àwọn ìlúmí ń bẹ̀bẹ̀ ó nífẹ̀ẹ́ ẹ̀sìn ẹ̀sìn yìí ó fẹ́ ṣe é ṣùgbọ́n tí ní ọ̀jọ́ gbádùn ẹ̀dẹ́kùn èèyàn mi tó bá wà nù wọn fọtílẹ̀ fọtílẹ̀ kò wúlò fún ọ ó kó bá sẹ̀mí ayé rẹ nì ó kó bá sẹ̀mí ayé rẹ nì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní mutí tó jẹ́ pé ń bayé wọn jẹ́ lónìí tó jẹ́ pé ọtí àfáwà ní sọmọ malik àwọn sàábé náà mú ó ní pé kúntù sáàkì alìkọ́mù fi manzili abi talha èmi ni mo jẹ́ nìkan tí ń rọ ọtí fún àwọn èèyàn nílé ọkọ ìyá mi táǹpé labu talha ọ̀kánà khamruhum di ẹ̀yọ́ náà di àníbàpàṣẹ kúrò pèpè ó pèpè alá ẹ tẹ́tí ẹ gbọ́ o èyí ni ẹlẹ́ ọmọkàn pàdé hurrimat wọ́n ti sọ tí léèwọ̀ o látòní lọ o god fàkọ́ọ̀lá lé Abu Talha ó ní ọkọ màmá òun bá sọ fóun tí sàbùtọ́lá pé ó kòjì fàgbékọ̀ha ọyá jáde gbogbo ọtí yẹn lọ́ọ́ dáa nù fàkọ́ọ̀mù mùsùlùmí lè hẹ̀rọ kìhà báyìí ni òun ní ó ti dìde yára láti lọ dọtí nù ọ̀làmì ẹ̀kọ́ olùbákìyà káàsì kẹ̀kẹ́ báyìí wọ́n máa rọ oúnjẹ okùn rí mùgò kan náà kó tó di gbọ́n ó ṣe léwọ̀ ẹgbẹ́dẹ́ ọ̀la fàkọ̀rọ̀tù fàkọ̀rọ̀tù hà anẹ́sì lóhun jáde mo bá lọ dánú ẹ̀jáwọ̀ ti fi síkàkì nìmọ̀dínà ó wá di pé àwọn ẹnu ojú àgbàrá ìlú mọ̀dínà ó di pé gbogbo ìpárátá di ẹnu àgbàrá tó ti ń sìn lọ tó ti ń sìn lọ òṣìṣẹ́ àwọn sàbí nẹ́bí ṣùgbọ́n wà ní ọjọ́ wọn ọjọ́ wọn rárá o ọjọ́ àwọn sàádé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn yárayára ni wọ́n tètè máa ń lò wọ́n yìí sì fi jáfẹ̀rẹ̀ rárá wọ́n sì máa tàbí Muhammad sallallahu alaihi wasallam lọ́pàṣẹ nǹkankan yárayára ni wọ́n sáré sí nǹkẹ́ ọ̀hún ọlọ́tí ni wọ́n gbádùn ọtí wọ́n sì máa yé ọtí jẹ gidi ṣùgbọ́n gbàrà tó ti ṣe di pé wọ́n ṣe é léwọ̀ fún wọn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí dáa ní ìgbé wọn náà gbọ́n tánẹ́sì sọ tánẹ́sì sàlàyé pé ọwọ́ àdéhùn tó ṣe pé gbogbo olùmọ̀dínà kó kún fún àgbàrá ọtí níbi tí ọ̀pọ̀ dé orí yìí tọ́lọ́n bá lè ní kí wọ́n ní òní tó ìkú tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ yìí kí wọ́n ní ó sì fọ́ tí ilẹ̀ ah àlùbáríkà jẹ́ ti ènìyàn orí jẹ́ ti ẹnu kọ́lọ́n bá kó jẹ́ kó rí náà jẹ́ ti ẹ̀kalẹ́ kó lè jẹ́ kó lè fílẹ̀ tọ́lọ́n bá jẹ́ kó fílẹ̀ oore ni o tí n sì bẹ̀ lọ́n kọ́lọ́n bá kó jẹ́ kó wúlò fún wa kó jẹ́ ká lè fílẹ̀ lódodo ẹ̀nà bá fún tó bá mutí tẹ́lẹ̀ tó fọtílẹ̀ ara pé ọlọ́run bọba lè tọ́lá bóyá ọ̀fẹ́ rí àánú ọlọ́run ọba ni ṣùgbọ́n tí bá mú ọtí àwọn ní ẹgbọ́n ohun tá níbi Muhammad sallallahu alaihi wasallam tó sọ nípa ọ̀rọ̀ ọtí ó ní pé àlùkọ́mùrù mọ̀lẹ́kọ̀ọ́bà àìsí ọdí tẹ̀ ń wú yẹn ìyá àbàjẹ́ ni o ìyá àbàjẹ́ lọ tí àwọn ìṣẹ̀rí bá ha ẹni wọ́n bá mú lámùtọ́kọ́ àṣàlátò àrùbáyìn na yàwó mọ́ni inú ìgbà ní àrùbáyìn na láìdá ẹni wọ́n bá mú àwọn ọmọ onígbà àwọn rẹ̀ fódìdí ogójì ọjọ́ tàbí òkùsì òdìdí ogójì ha fàyè fi bátìmẹ̀ ẹni wọ́n bá mú tọ́tìn sí bẹ nínú kan rẹ̀ fàmáàtà tọ́wọ́ padà kú bẹ́ẹ̀ máa tà ní ìtàtọ̀ ìjà ìlú ìjà ikú àìmọ̀kan inú ẹ̀ lókòó ìkú ẹ̀mọ̀ kan ní ọ̀lùkú ó ń sọ ọlọ́run bá tó sọ náà rà ní ẹni pé sára sọ́tún àbọ̀mọ̀ lọ́wọ́ tàbí àwọn tààlà ilé ìmúrí jẹ́ nà àwọn mẹ́ta kan bẹ ọlọ́run ọba ṣe àlùjẹ́ ní ilé ìwọ̀ fún wọn wọ́n dùn ní ọkọ̀ mọ́ olùta ní alákọ̀ọ́kọ́ hàn ẹni tó yẹ pé ó ti ṣe àwọn òbí rẹ̀ ọ̀dà yóò fẹ́ àti ẹni tó yí pé ọ̀lákàkún ìyàwó àbáwọn ìyàwó rẹ̀ wọ́n bá sọ pé a mọ̀ kẹ́sí ìyàwó rẹ̀ tí ń ṣàgbére nǹkan sọ ní pé wọ́n fẹ́ jáde ẹ lọ sílẹ̀ eh, kò rí bẹ̀rẹ̀ tí mo máa ń sọ́jọ́ dọ̀rọ̀ tó tí ìfẹ́ mi náà hmm. omi ara ní tí ò ti ẹ̀bùkítà tọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí báyìí àníbi lọkọ̀ rẹ̀ yàn níwà lùjẹ́nẹ̀ o ọkùnrin tó wà lùjẹ́nẹ̀ pé bó ṣe gbọ́ báyìí rí ẹ gbóná ìpìlẹ̀ ní kó gbóná gidi ìpìlẹ̀ òun ni kó gbóná ó sì nífẹ̀ẹ́ rẹ̀ ni ọ̀ sì nífẹ̀ẹ́ rẹ̀ ni ọ̀ iná ọ̀rọ̀ náà ní sọ pé mo dúró nìyẹn ọmọ ìdààmú àdá ẹni tó bá jẹ́ ọlọ́tí mímu tí máa mú tí àti àmúgbára tó dé ikú láti yọ lọ́wọ́ kàán bèèrè wọ́ta ni yọ pàdé ọlọ́run bá ọlọ́run bó bá lò bí ẹni tó ṣe pé ń jọ́sìn fòwúsà ni ká lè bá a mọ bí ọ̀rọ̀ tí ọlọ́run bó bá lè kí ọlá bó sì lòdì sí tó gidigidi inú ọ̀rọ̀ kan níbi Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ yìí fún wa pé inú ẹ̀mọ́lẹ̀ kan ní mùlókì bá níyàn sọ̀rọ̀ ọba kan náà wọn bá gbà ní sọ̀rí lọ́wọ́ akhadha rajulan fakhayyaru bayna yashrabu al ọba ìwà mọ arákùnrin yìí àwòyẹ kòtòrò tàbí bẹ́ẹ̀ kọ́ òun ni wọ́n pa ìyáàbà tó bẹ́ẹ̀ kọ́ láti ṣèkánu mẹ́rẹ̀ẹ̀rin yìí fàkítàrà lọ́kọ́mọ́rọ́ ẹni wá padà wó gbà ọtí lọ́rọ̀ ń bẹ́ẹ̀ wàhínà hù lámọ̀ ṣẹ̀rìbà lọ́kọ́mọ̀ ṣùgbọ́n gbà tó mu títán lámúyà tẹni mi ṣe àrà ọjọ́ òní nù kò sí kankan tó gbé kòkò sínú gbogbo ọ̀padà pààyàn ọ̀padà fagbére ọ̀padà jẹ́nìṣẹ́ tó jẹ́ lẹ́dẹ̀ wàhínà rẹ̀ sọ́dọ̀ sálọ́ńkọ́ báyìí ló fi adìpá níbi ọmọ sàásán wá sọ lẹ́yìn jẹ́ pé mọ́ mi ní àhàdé yẹ ṣọ́bùhà kò ní sẹ́nìkan tí ó mú tí ó ọ̀tọ́kùbá lè láwù sàrá àtàkùbá days tí wọ́n lọ́tí náà máa days ọlọ́run bò ní gbà wọn lọ́sùn gbọ́dọ̀ máàkì ọláyẹmùt kò sì ní kú ọ̀fí bìsínẹ́ẹ̀tì yìí nínú ṣéhìn kọ́ wá jẹ pé ń bẹ nínú agbẹ̀dú rẹ̀ díẹ̀ nínú ọtí ilẹ̀ àhórí mọ̀tìbí àlẹ́ ìlẹ̀ náà òun náà kọjá àti wà lẹ́yìn fún fàhìmáta sí àgbáyìn láìlá tó bá wá kú láàrin forty days tí ò tún fi kírun tí ó tọ́lá òfin nígbà àwọn rẹ̀ yìí máa tàbí tàtútà èrè ìyà eré níbẹ̀ ikú aláìmọ̀kànlókú ikú aláìmọ̀kànlókú nínú sọ̀yìn tàkì sheikh nasir al-Albani nádàbí sí wà bákan náà anábì ti sọ náà rọ̀ wípé al-khamru ummul fawahish ẹ̀rí ọtí ìyá àwọn aburú ni o ọ̀hátúbọ̀lù kàbáàrẹ̀ ó sì jẹ́ inú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbìn tó lé wọ́n ń ṣẹ̀rí bàá ẹni ọba mú nǹpákọ̀ aláwọ̀ mèyí ó lè súnmọ́ yẹ ọ̀họ̀ ọ̀lẹ́kẹ̀ ó lè súnmọ́ àbúrò ìyá rẹ̀ tàbẹ́gbọ̀n ìyá rẹ̀ wọn àmọ́ ti ó lè súnmọ́ gbọ̀n bàbá rẹ̀ tàbábọ̀ bàbá rẹ̀ lóbìnrin ibi tó tí tí wọ́n ń hàn yàn lémọ̀dé tí yẹn bá mú kó kalẹ̀ àti ọlọ́tí tí yẹn wá ń sọ fáwọn méjèèjì pé wọn ò bí ọdá kókó nù kẹ̀ǹgà yìí èrè onídàáyé lóhùn yóò yí kò ní ṣùgbọ́n lọ́tí èmi bí bàbá ńlá ara rẹ̀ lẹ́yìn ah èmi èmi ọlọ́tí ò kò rí bọ́ ni o ibi tí ọlọ́tí ò ní láàká ìdè lẹ́kùn ẹni yóò tó bá tó bá kó ní ọtí tábà lọ àlè ọlọ́run gbogbo àtútù bá rẹ̀ ìjà túbà ìjà òun tó rà bí ọtí dọ́kà má tún já dédé ọmọ lẹ́yìn gbàtà ti fi ilé ìgbà ramadan dé yìí bí ramadan ti wá fi máa kásẹ̀ lé má já débẹ̀ mọ́ kẹrẹ́dẹ̀ mi sọ pé mọ́ ń ṣe ìbàlẹ̀ ọmọ fi dúníyà ẹni yóò tó gbé mutí láyé fún mọ̀lámúyẹ tó bò mí nìha kọ̀wá oníkùwàdà ń bẹ̀ tí wọn náà gbọ́ sísè pé tọ́ba rẹ̀ kùwàdà ọ̀rọ̀ yóò kó sí ọ nínú tó mú mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ oníkùwàdà tó yẹ kú àbọ̀mọ̀ hafilẹ̀ àkírọ̀ ìwé ni yóò ní mutí jọ kẹyìn torí pé jọgbìyà kìyàmà àwọn tá a mutí láyé àwọn ní òun jọgbìyà kìyàmà lórí ni tọ́nà bá ní pé èèyàn sí ní tó mú tọ́nà tá a gbọ́ mi ní kékeré ṣùgbọ́n tó lọ́n fẹ́ ṣe lọ́sọ̀ fáwọn èèyàn yóò ṣe lọ́sọ̀ fún wọn àwọn ọmọ bó ṣe rí sódò ní àbúkòrò ṣùgbọ́n báyìí yóò wọ orí ẹ̀dọ́kan ìjà fílẹ̀ ìjà fílẹ̀ ń bẹ̀ wá ó sì ọlọ́run bá sọ náà rẹ̀ pé láti ṣíkò bí dá iṣẹ́ ya ẹ̀rọ mú un papọ̀ mọ́ lọ́run ọba wàyí nǹkan táàtà káwà àrọ́kìt kódà tí wọ́n bá ní ọjọ́ kan ìbí tàbí pé wọ́n fẹ́ dáná sùn ọ̀lá àtẹ́tù tó sọ láti àmọ́ tó bá mi tà ní dànù so kó o sì gbọ́dọ̀ fi mọ́mọ́ fèrún lẹ̀ o fàmọ́ ń tàrọ kà àmùtà ń bidán ẹni yóò tó bá mọ́mọ́ fèrún sílẹ̀ tí ó mọ̀ọ́mọ̀ kírun fàkọ̀dẹ̀wọ́ bí àtúnwé ni òde mà irú ẹni bẹ́ẹ̀ àlẹ́bí lóhun ti bá pọ́bá kó sẹ̀kú lórí ọ̀lànà yẹ ọ̀lẹ́ àtúnṣọ́rọ̀ ọ̀hún mọ́mú tí o fàyídà rẹ̀ dá òkun ti ṣe ìsáàmù torí pé ọtí mọ́mú òun ní kọ́kọ́rọ́ gbogbo àbúrò àṣẹ pé bẹ́ẹ̀ ni tòótọ́ òun ní kọ́kọ́rọ́ gbogbo àbúrò ọlọ́run làwọn náà àwọn tó lọ́wọ́ bá là pẹ̀lú ẹ̀ ọmọ olórí adúgbò kọ́lọ́wọ́ yìí lógo lọ́mọ ìjàmbá wọn dédé láíláí ọ̀yìn tó lọ́wọ́ ò tí ì là ọlọ́dàkùn ìyá yín o là yín bẹ́ o àǹtẹ̀ ọlọ́run kọ́lọ́wọ́ bó là yín bẹ́ o kọ́lọ́mọ jẹ lè débẹ̀ mọ́ o kọ́lọ́mọ jẹ lè débẹ̀ mọ́ lẹ́yìn ọmọdọ́nù àwọn bẹ̀rọ̀ àwọn ìwà tàwa gbà ní ọlọ́run tọkùnmájà tó ṣe déédéé 2020 ọlọ́run ẹkùn ṣàánú wa o àdàlùwà láyà o májà sí lásán o májà sí tọdún yìí nìkan láti mọ yàrá tó dìtẹ̀ mí sì gba níjọsìn lọ́wọ́ wa ibi ìlàdó lónìí láti máa tẹ̀síwájú pẹ̀lú àkọlé mìíràn lọ́la بإذن الله تعالى أقول قولي هذا أصرف لي ولكم ولسائر المسلمين كلهم إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته